a o ogbẹ̀yìn olùfẹ́ ta ọlọ́run káàkiri àgbáláyé olódùmọ̀lẹ́ bá wa ṣe fó bá wa ṣe wọn lọ́dọọdún láàárọ̀ rógbó ọdọọdún láàárọ̀ àwùsá ọdọọdún láàárọ̀ ọmọbìnrin lórí àtẹ ọdún fáàgbáyé ti ọdún 2024 ló bẹ̀rẹ̀ lónìí òun la bẹ̀rẹ̀ láti ìlú adó èkìtì odidi ọ̀sẹ̀ mẹ́ta gbáko gbáko ni ó sì ná wa láti ṣe ọdún náà ìlú adó la wà yìí tá a ti kó nbí a lọ èkìtì ẹfọ̀n a lọ adó a lọ ìjẹ̀lú a lọ gbogbo ẹ̀ káàkiri ká tó wá lọ fi àgbàdo tòrọ̀ sí ilé Ifẹ̀ níbi tá a ti wá ṣe àríyá ayẹyẹ àṣekágbá ọdún fàgbáyé ti 2024 yìí so nípa èdè ìbò ẹ̀yìn olùfẹ̀ta ọlọ́run a ní jẹ́ kí a ní jẹ́ kí ẹ pàdánù bí kankan gbogbo ètò tá a fẹ́ ṣe yìí bá a ṣe ń káàkiri náà láàmú gbé wá fún yín live lẹ́mọ̀ wò ẹ ṣe àdúpẹ́ ẹ mọ̀ bá wa ká lọ ọdún fa ọdún fún ọdún yìí èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo wa lájọṣe ẹ máa lọ sí YouTube wa ta lọ́lọ́run ní YouTube ta lọ́lọ́run ní YouTube ìbẹ̀lẹ̀ ti máa rí gbogbo fídíò yẹn wò live and direct pẹ̀kẹ́ fún ọdún yìí ọ̀sẹ̀ mẹ́ta gbáko tá a fi rìn tá a fi ṣiṣẹ́ náà ẹ máa bá wa ká lọ tí ó fi tí tá a fi wá lọ fi ṣe àdàgbẹ́ ètò rọ sí Ilé Ifẹ̀ ọdún fún àgbáyé náà là ń ṣe ọdún 2024 ẹ máa bá wa ká lọ.